ìgbà tí eh, bàbá ò sọ fún mi èmi gangan mo sọ fún wọn pé bàbá ẹ máa ṣe shout out àwọn ẹlòmíì tó dẹ̀ comment lánàá wọ́n comment síbẹ̀ at least owó máa máa wọlé fún wọn Baba, bàbá ní àwọn tó ń gbé lẹ́yìn tó bá yẹ pé ẹ fẹ́ kọrin náà ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe please call him lágbára ọlọ́run kọ́lọ́run má lókun ló ń sọ̀rọ̀ mo ti ní fiftieth birthday mi I don't know where I'm going to do it yet. I'm still planning. I'm going to form a, a, a WhatsApp group. I will invite people there and we talk about it. But me more, me still will be not in the world. Kọ́lọ́ má pa gbogbo wa, bàbá Mohbad ló máa kọrin fún mi. Mi fẹ́ mọ bó ṣe jẹ́. Owó tíkẹ́ẹ̀tì ló jẹ. Baba Mubad, mi ìbọn nǹkan tó lè ṣẹlẹ̀ o kọ́lọ́ọ̀ máa pa wá sẹ́ fiftieth birthday mi mi tí mo bí ṣe fẹ́ celebrate but Baba Mubad is gonna sing for me bàbá èmi àtàwọn olólùfẹ́ mi àbíyamọ ni wa. kò sẹ́ńtà bá fọ̀jà pọ̀ tó ń jábọ́ bàbá I'm telling you today bàbá Mohbad àwọn èèyàn fe yín Baba ẹ wá ní ṣìṣe lójú ọmọ aráyé ẹ ní tẹ́ lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ yín Baba. Baba Mohbad mi mọ̀ bí ẹ̀ ń wò mí o bàbá Mohbad you are loved àtàná làwọn èèyàn ti ń béèrè number, wọn lọ́wọ́ mi God bless you he is singing like Roland Olomola bíi bàbá àrà gangan ẹni tó bá dẹ̀ mọ̀ mí ẹni tó bá mọ̀ mí á sọ fún yín pé bàbá àràrẹ bí jèrè ni i love bàbá àrà to beat láti kékeré. mo ń bọ̀ ẹni sùúrù. ṣé ń gbọ́ mi ẹni tó bá mọ̀ mí á sọ fún yín láti kékeré mi mo lè kú nítorí bàbára i love bàbára to bits ẹ rí pé anywhere tí n bá wà tó bá ń kọrin bàbára mo máa máa fò bẹ́ẹ̀ tí nǹkan ṣe ni bàbá àwọn èèyàn ń yẹn lánàá wọ́n bi mí pé ṣé bàbá àrà ló kọrin ni bàbá gbogbo ẹ̀bùn tó lúwa fún yín ayé ò ní gbà lọ́wọ́ yín bàbá is a talent raw talent raw talent ẹjọ́ mò ń yín for all your birthday shout out use him support him at least he's not stealing at least kò pa kò pààyàn kó tó jẹun alice kò sọpọ́ọ̀tì àwọn tó pààyàn láti parọ́ kó tó jẹun àbí kò yé yín ọlọ́run á bá mi dúró tì yín aṣọ yín ò ní fàyà bàbá i have not told you this before um, i want to say a big thank you to my darling sister sherry mama sọ kí i will tell you a short story because my máa fẹ́ feel fi ọgbọ́n mi kọ́gbọ́n um èèyàn kan sọ pé Montiche. Sherry, mistake tá máa ń ṣe nìyẹn ẹ jẹ́ sáré kọ́ mi bẹ́ẹ̀ ibi ni mò ń ninety nine percent of my friends that just wọ́n kere wà labroad ṣe abroad. Sheng bomi. Sherry, rí ká máa fi ibi tá à ń gbé ta pembe kama fisile kama máa ń lọ nigeria nàìjíríà lọ ṣe patí yẹn number one owó ta máa ná bí wọn bí àwọn dakanná we are talking in pounds here wọ́n á wá fi uk sílẹ̀ wọ́n á america sílẹ̀ wọ́n á láwọn lọ ń ṣe bẹ́ẹ̀dẹ̀ can i shock you ẹ gbàgbé pé lẹ́gùsì wá ìyá àti i don't intend to do my birthday in nigeria we are gonna do it outside the country. I don't want to talk about it. When I'm ready, I will tell my people. My fans that are ready to go, we are going to go together. But when I'm ready, I will tell you. I don't want to talk about anything. But if I'm on Naija i ṣe yẹn, ẹ gbàgbé pé ọ̀rọ̀ Mohbad It's a stupid thing. I live in the UK. My family is in the UK. When I mean my family, you people my son is in the UK. His friends are in the UK. My wife be ẹrù mi. Màá wá ní mò ń Nigeria. And let me shock you. I want tó launch a party in Nigeria. Ṣé kí shocking. Many of them ò mọ̀yàn rí o. moyan you. máa ní kó come kó ko invite you. Make it make sense. Does that make sense? I want to celebrate with people I mingle with. People I share the same views with. People àwọn tí mo dàgbà pẹ̀lú ẹ wá rí tajá tẹ wọn ní pátì wọn tajá just because they want to make a point mo ń sọ fún yín sẹ owó táwọn èèyàn máa noni níbí fún birthday party sẹ wọn bí ìyá wọn dákan we are talking in pounds and dollars. But once again, I don't want to condemn anybody. Ṣé ń Choice wọn mo fẹ́ answer into tó sọ pé naija mo ti fẹ́ ṣe no they don't deserve me my Nigerian supporters we are gonna do it anybody that wants to come fine you are gonna come I will tell you how it's gonna work but definitely fiftieth Ajoma sheni. wọn ò ní fi yín ṣàwátì wọn ò ní fèmí náà Jésù and tabati planet I will put it out there so that you can start preparing for it. Ṣé Now kí mo feso. sọ. Gbogbo yín rí fídíò kan video ń gbé kiri. Ṣé rí fídíò kan tó gbé kiri. àdúrà àdúrà Please, I don't want you all to get it twisted. Only mobadi ló gbé sí orí àdúrà. Àdúrà ẹ bá àdúrà kọ́ fi ohun ẹ̀kọ́ ní ká gbọ́ olórí burúkú ni buku gbo olori buruku lórí social media wọ́n máa ń mislead àwọn followers ní Tunde Ignat short man devil i'm disappointed in you wọ́n lọ gbé orin Mohbad wọ́n wá gbé wọ́n gbé orin Mohbad wọ́n wá ṣọ́ àdúrà tó ń mirí àdúrà tó bá ṣọ́ fún ẹsẹ̀ bọ́ síta kò fún wa ní miri lè bá ń pè kí ni ki le ba e freestyle àdúrà bossy síta kó fún wa ní freestyle kan má lo orin Mohbad Now àdúrà if it ti get ye, ẹ̀ mix ye. up àdúrà honest to God I have nothing against you because the man in bàbá sọ̀rọ̀ dọ́là bàbá still see them as his family and I'm not gonna go against that family will always be family but I will say that àdúrà ẹjọ́ gbogbo ẹ̀yin olóríire alárùbáríkà tẹ̀ ń wò mí lénìí àdúrà kan ló kọrin tó ń promote yẹn orin Mohbad ni wọ́n gbé sí orí àdúrà ni ó wá ṣorí báyìí ó wá mi orí bí ẹyẹ pẹ́pẹ́yẹ ó wá ṣe báyìí àdúrà tó bá ṣùọ̀ fún ẹ fún wa ní freestyle fún wa ní freestyle kan. Exactly. Okay, sister. When today was paid to advertise. Today you should have make your research even if you was paid to advertise wàá kọ́kọ́ wò pé ta ni ó kọrin yẹn ó wá gbé ó gbé sí orí orin ẹ̀ ó wá mi rí báyìí bíi pẹ́pẹ́yẹ tó jò pa àdúrà tó bá ṣùọ fún ẹsẹ fún wa mi ri bayii bii pepeye to jo pa adura to ba suo fun ese fun freestyle ọ̀tọ̀ ló gosh àbí acapella olórí god bless you Adai mi ọ̀tọ̀ lógo òṣùpá ọ̀tọ̀ lógo ohun àdúrà má gbàgbé pé Mohbad fẹ́ gbérí láàrin àwọn valentine lọ pa àdúrà <laughs> àdúrà mo sọ fún pé kò wá sí wá rí pé Mohbad gan àgbọ orin ẹ tó bá rò bí pé di kú ó wá fẹ́ fi ògo di ó fẹ́ fi trend kò possible ẹ sọ pé bàbá Mohbad ń fògo Mohbad trend She said, fẹ́ gbọ́ i'm telling you for the up ten time bàbá no come Mohbad bó ṣe ń kọrin music is in bàbá bàbá sleep and wake up with music kò sí pé ṣe lè Wùnmí ti promise àdúrà ipe kò àṣírí tó bò yẹn nǹkan táwọn máa ṣe fún nìyẹn àdúrà mo ń sọ fún ẹsẹ ògo Mohbad gan ò yọ ọtìgbà tó kú àdúrà mi ìmọ̀ bó ṣe lè kọ yẹn tó <laughs> àdúrà until tó bá bọ́ síta tó sọ nǹkan tó mọ̀ bad spirit will haunt you for the rest of your life you cannot eat your cake and have it àdúrà. ẹjọ bá mi kọ́ ti bíbá ẹ̀ freestyle tó ń gbé yẹn pé Mohbad àti àdúrà ló kọ orin Mohbad ni wọ́n gbé sórí àdúrà àdúrà kan ṣe báyìí àtolórí burúkú tọjọ freestyle wọ́n kàn ṣe báyìí ṣé mo ti sọ̀rọ̀ ni ṣá ti sọ̀rọ̀ ni a tún ti wọ five hundred lórí tiktok wọ́n tún ti mú wọ́n tún ti flag. <laughs> àìtètè jí sáyé inú ọ̀tá moji dùn inumbi babala sáyé tán wo. bí bàbá lákúbá bá làwọn <laughs> tó bá yẹn fi <laughs> wa mọ́ òun náà ní rí. <laughs> ẹni tó bá ní kọ́ má rí wa mọ́ ri to òun náà ní rí. àìtètè ìjísáyé iná ọ̀tá ń dùn àjísáyé tán inú ń bí bàbá lákùbà bá wọ. ojú ọ̀run tẹ ẹ fò why are you coming on my line to flag ẹ sọ ti. wọ́n ń sọ tiwọn ẹ jẹ́ ká sọ tiwa àdúrà ẹ bá mi kọ́ọ̀tì fídíò ìkẹsọ fáwọn tó ń gbé kiri orin Mohbad làdúrà mérí sí àdúrà tó bá ṣọ̀fù ẹ tó mọ̀ pé you are talented you are lazy àdúrà you are lazy ìgbà tó wà nínú Mohbad group gan o ò rí kankan ṣe o ò bá wọn dàrọ́ ṣàgbókùgbókù gan tó jẹ́ pé ó ti ń kọrin ẹ̀ support ẹ̀ kẹ́ríbi tí wùmí ti fẹ́ cover up kẹ́ni ibi tí Wùnmí ti fẹ́ support àdúrà ìtorí pé ó cover up fún Darosha got on calling, kọrin Wùnmí ò support ẹ̀ but just because àdúrà caught her in the act when she was attacking Mohbad to kill her to kill him Darosha gan tó ń kọrin wọn ò promote ẹ̀ àdúrà <laughs> àdúrà àní fún mi free shout out for me, àdúrà. wala èmi gan tó bá blow knockout lọ́dún. Tó bá blow iná ìlò blow àdúrà. Ibi lájọ wà náà kò sẹ́ni tó máa kúnnu wa kò to maa máa to Jẹ́ kí Tinubu jẹ́ kó bẹ́ẹ̀ promote orin tó ń kọ yẹn ò lè. Àní tó bá blow àrà ló sán. Tó bá blow iná kíṣì mi ló blow. Eba mi fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan. ṣé gbogbo yín rántí pé mo ti máa sọ fún yín pé Zalantan olórí burúkú ni Zalantan is a snitch snitch from the pit of hell tèbónà ṣèbónà ń tájá rí tájá fi ń gbọ́ ajá kì í dédé gbólẹ́kulé bàbá tèmi èèwọ̀ òrìṣà o am I communicating mo mama máa tẹnumọ́ Zalantan is a snitch Zalantan is a snitch. Davido. Davido wà America, He itself is a snitch. Jẹ́jẹ́jẹ́jẹ́ ni Portable joke. tí. Davido ní kó wá kí òun. Portable dẹ̀ lucky. kí. Ṣé ń gbọ́ mi? Ibi tó ti ṣeré ní Zalanta olórí burúkú ló ti pe Portable ló sọ pé kó wà careful fún ló ti pe Davido ló ní kó wà careful fún Portable ipe Portable àti little crane nìkan àbí kíní kan crane ọ̀rẹ́ ni wọ́n kí ló kàn bẹ́ẹ̀ so ìtọ́ Davido ti ń báyọ̀ kan jà Mabashi. That is not the bone of contention. Ibi tí mo wà disappointed in Portable um, Davido. Davido is very quick. Davido is very quick to unfollow. I don't unfollow. I don't block people. TCI me. As soon they block themselves. I don't have that time. Block you? For what? I want you to see the glory of God in me. Zalantana ló lọ gbéra ìbá Mohbad. Mohbad kan ló lọ bá. Zalantana is a snitch. Is a snitch from the pit of hell. Ẹ wo gbà tó kọ Bọ́láńlé Bọ́láńlé ṣe rántí bọ̀bọ̀ tó support That guy has been his friend for years ẹ ti mọ̀ pé ìdáná sunra ẹ̀ ṣe tí wọ́n ti bàbá yẹn mo ti gbórúkọ tán bàbá yẹn wà lórí Instagram bàbá yẹn was IVD God bless you IVD was Zalantan number one supporter even when no nobody was watching him when nobody was supporting him gbogbo mọ́tò tó lò tó máa ń lò fún fídíò ẹ̀ IVD ló gbé fún. He's always at Ivy this place. Bí boy boy ló jẹ́ fún IVD. Ìgbà tí IVD ní problem Sherry Zalanta. Zalanta if he don't do, ti máa But jẹ. Gbogbo èyí tó ń don't show. He ìpò òun ló yà Mohbad yẹn forty thousand dollars tí Mohbad lọ nánu ṣọ́ọ̀bù ẹ̀ ni is not loyal to any. ṣé ń Zalanta ò lóyà sẹ́nì kankan ikùn ẹ̀ ló lóyà sí if he was loyal to people báwo ni Sam Larry ṣe mọ àdírẹ́sì ibi tí Mohbad ti lọ shoot video Zalanta ló soft fún Zalanta is a snitch is a friend enemies is not a friend gbogbo àìbẹ́ẹ̀gìsà àìbẹ́ẹ̀gìsà tó ń ṣe fún Davido lẹ́ni owó tí Davido ná ṣọ̀bù ẹ̀ ní forty thousand dollars. tí yẹn ná ni ẹnu ẹ̀ ló wà yẹn ẹ máa wo bó ṣe ń lọ náà ẹnu ẹ̀ ló wà yẹn now mo fẹ́ sọ nǹkan kan. mori rí tó ń gbé fídíò kan kiri ṣé ń gbọ́ mi mo ń bọ̀ ẹ jẹ́ kí n e je ki fídíò video yen mo rí tó ń gbé fídíò kan kiri Oríyọmí ṣe fídíò kan màá play video yẹn fún yín. gbogbo yín máa notice. because number one I don't want to be distracted if I should go deep into. Yomi and Agbala Gabriel's talk. I will go deep, but I don't want to be distracted. My focus is justice for Mubad. But Oyomi made a video, and I want to correct him this evening. Tí ó bá Oyomi, I will drag you. Àwọn tẹ ìdẹ̀yìn bá ṣépè fún pọ̀ Oyomi. I love you so much. I appreciate you so much. As a matter of fact, ìgbà táwọn supporter Agbala Gabriel, when they were coming for you, Oriyomi, I put an update that they should let you go. But you have done a lot for us, Oriyomi. I want to correct that. I just can play for you, kẹ́ ah. ah! ọlọ́mọ náà láì ṣe kú ewu tèmi. ṣé gbọ́ nǹkan tó Oríyọmí sọ Oríyọmí sọ pé lórí ọ̀rọ̀ Mohbad ọlọ́mọ sọ pé òun láìkì bọ́mọ òun ṣe kú ẹ bá mi pé Oríyọmí ibo ni bàbá Mohbad because àwọn èèyàn sọ pé bàbá bad ló bá wí ẹ bá mi pé Oríyọmí ibo ni bàbá ti sọ fún pé òun láìkì bọ́mọ òun ṣe kú because wọ́n ti ń gbé kiri wọ́n ní bàbá nìkan. Oriyomi is not making it up. Oriyomi, I am putting it to you this afternoon. Baba Mohbad kọ́ ló sọ for fún Oriyomi. not told this up. Baba did not tell Oriyomi. Baba ò Oriyomi bẹ́ẹ̀. Abẹ́ ẹ̀gbọ́n mi. Wọ́n sọ bàbá Mohbad ló ń bá mo ń bọ̀ ẹ hold on mo ń bọ̀. mo ń bọ̀. mo ń bọ̀ ẹ hold on. ẹ jóná ẹ tẹ̀ ẹ jẹ́ ká wò báyìí ná ẹ jẹ́ ká wò wọ́n thing ń gbé kiri olórí burúkú awáyé má ṣe rere blọ́gà Tèmilọ́lá àbí. ọ̀nkú mi ẹ bá mi join bàbá sórí kọ́ọ̀lì mo fẹ́ clear nǹkan kan wọ́n ń kiri ṣẹ́ ń mi hello wọ́n ń video fídíò kiri láti ìjẹta àwọn blogger dẹ̀ ti ń gbé ṣẹ́ ń gbọ́ orí yọmí ìgbà tó ṣẹ́ bala gbọ́ mi. please gbogbo yín sọ pé ìyá Mohbad ló ń bá wí àwọn blogger ti ń gbé wọ́n dẹ̀ ti ń ṣépè fún bàbá bóun sọ̀rọ̀ ẹ mo fẹ́ confam lọ́wọ́ bàbá ṣé bàbá ever sọ bẹ́ẹ̀ fún okay okay um yeah, oh my lord, we sìn ṣé ẹtì ẹ̀yin ti rí fídíò yẹn ti wo send ẹ sí yín. orí Instagram àwọn blogger thing, but please stop it I'm not supposed to be ló mobile bá wí wọ́n ti twist ẹ What ti twist ọ̀rọ̀ yẹn èmi kan sọ pé ìyá Mohbad ló ń bá wí but wọ́n ti gbé wọ́n ti gbé káàkiri èmi supposed sọ bẹ́ẹ̀ but wọ́n ti twist ẹ ó sọ pé bàbá ló ń bá wí. wọ́n wá ń gbé kiri wọ́n sọ pé bàbá ló ń bá wí ìgbà tí bàbá lọ bá ìgbà tí bàbá lọ bá Oríyọmí bàbá lọ bá ní pé kóbò wá justice for Mohbad and he was happy to do it until ìgbà tí Fọlànà sọ fún pé kó má dá sí so ibo ni bàbá ti sọ fún Oríyọmí pé òun ò fẹ́ jẹ́ kí àbí kò yẹ yín ibo ni bàbá ti sọ to clear it exactly ẹ má sọ pé ìyá Mohbad ló ń bá wí Oríyọmí needs to clear that statement that is what people are saying. Instagram ti kú ẹ sùúrù. Don't assume, don't assume. Ẹ sọ pé ìyá Mohbad ló ń bá wí, ẹ ti gbàgbé pé ìyá Mohbad ò borí Yọmí sọ̀rọ̀. ìyá Mohbad ò bóríyọmí sọ̀rọ̀ bàbá ló bá Oríyọmí sọ̀rọ̀ nǹkan ṣe mọ́ bàbá dẹ̀ kiri ò lọ síbẹ̀ kẹ́ lọ fight ẹ pé bàbá kọ́ ló wí. They said bloggers may twist Oriyomi's word. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Miss Oriyomi or bá you are somebody I respect a lot and you will see me it's not that pé mi lè dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ but i just thought it let me stay off it because me fair nǹkan tí máa fi tẹ àwọn èèyàn mọ́lẹ̀ especially me. ní fair nǹkan tó yẹ pé máa ẹ mọ̀ pé obey òbẹ́ nìkan gbogbo ara lé lójú you understand so that was why i i decided to stay he needs to clear the statement. Exactly. Oriyomi was loyal to Falana. Itori Falana. Falano. She tí mo sọ yé yín? Ṣé nǹkan. Wá ìtorí Yomi ṣe ń sọ ọlọ́mọ sọ pé òun láì ẹ jẹ́ ká wo báyìí ná ẹni tó pa ọmọ gan ẹni tó pa ọmọ kò ní sọ pé òun láì kì bọ́mọ ṣe kú sórí yọmí make help up ni that is my concern now ẹni tó pa ọmọ gan kò ní sọ fún yàn with their full chest pé mo láì kì bọ́mọ mi ṣe kú ẹni tó pa ọmọ Oríyọmí dẹ̀ sọ adúrú nǹkan bẹ́yẹn síta ẹ dẹ̀ sọ pé ìyá Mohbad ló ń wí bí ìyá Mohbad ṣe wà yẹn gan ṣé ìyá Mohbad máa lanu sọ pé òun láì kì bọ́mọ òun ṣe kú Am I communicating? So this is not about pé ìyá Mohbad He needs to clear it. Bàbá ni gbogbo wa rí tó bá sọ̀rọ̀. Kò dẹ̀ ṣe pé toro lo mo sọ pé òun like bo mo ṣe kú. Àbí kò yé Falana ló sọ fún. Ibo le lórí buku ẹ wà mi rí, ibo sa. Mi rí. Okay, ó kí ma mi ní gbé phone ẹ mọ́. Okay, we will leave Baba. I will Baba We Baba will play it on Sunday. Ẹ jẹ́ ká fi Baba sílẹ̀. Àbí kò yé Oriyomi, you stepped out of the case because Falano told you to step back. Falano told you pé are you going to be dragging the case with me in court? Oriyomi, you can say I ẹni sọ pé mo Oriyomi. You know I'm not lying. Falano told you, kẹ́ má èmi gangan àìmọye èèyàn tí mo sẹ́ǹtì yín kọ́ wá bẹ̀ yín náà ìgbà tẹ bínú yẹn àìmọye èèyàn tí mo sẹ́ǹdì sórí yọmí pé kọ́ wá. mo ní kó tẹ̀lé bàbá lọ́gọ́ but you decided not to involve yourself and I respect that we are not gonna force you because you've done a lot for us which I appreciate It's okay mo ṣe update níjẹta pé ẹ má drag orí yọmí mọ́ ẹ jẹ́ ká rántí oore tó ti ṣe náà. àbí kò yé yín but for Oriyomi to say pé eh ọlọ́mọ sọ pé òun like bo mo òun ṣe eku who does that sori yomi ló make it up ni i think ẹ jẹ́ ká zoom ko make up àbí kò yé yín so ẹ jẹ́ ká zoom mi ní pick call yẹn mọ́ eh i won't bring baba online don't worry i won't bring him online thank you so much god bless you and as i have said um what's sọ London on the 24th um Oma rally we are going to Nigeria house tó confirm ti i am i'm gonna let you know on lọ Nigeria house i will be there as well and no parents will come out Cause sí parent tó my dad pé òun like bọ́mọ Oríyọmí i'm telling you for free now Oríyọmí the statement is very expensive Oríyọmí dẹ̀ sọ ní ní tẹ̀dẹ̀ mọ́ pé fídíò yẹn lọ viral wọ́n wá gbé pé bàbá Mohbad ní pé torí ìyá Mohbad ò bá sọ̀rọ̀ bàbá Mohbad ló bá sọ̀rọ̀ Oríyọmí please you need to retract that statement Baba never told you that. We wanted you to fight for justice for us. Baba slept in Ibadan. Baba was in Ibadan. I personally sent people to you to say, to beg you to involve yourself. You told us you will get back to us. You never get back to us. You never, Oriyomi. You did not get back to us. Instead, you pretended you are not interested again. Just because Falano told you not yourself and we have we are we accept it ẹ ti wá sọ pé ẹ ti wá sọ níjọ́ yẹn ẹ sọ pé ẹ sọ pé ṣé ẹ sọ pé ṣé bẹ̀rẹ̀ ẹ ti wá sọ statement kan ẹni ṣé bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ti gba ṣó ti gba justice fún wa látijọ́ yìí Oríyọmí ojú yín ló pẹ́ sí lójú ẹ̀mí gbogbo yín báyìí lójú gbogbo yín tẹ́ fi wá sílẹ̀ tẹ́ bá wa dá wa da gbogbo ọ̀hún á bá wa dá sí ọlọ́run á bá wa dá sí èmi mọ̀ pé bẹ́ẹ̀ kẹ̀tẹ̀ náà is not interested again and ẹ̀ lè blame wọn mo ti sọ fún yín àtòrí yọmí o àti bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ o ẹ̀ lè blame wọn àwọn ọlọ́pàá ló ń bá tó ń bá wọn ṣiṣẹ́ àwọn àwọn tó yìnbọn wọn ṣiṣẹ́ ni so I don't see them supporting us We just tried our best because they call themselves voice for the voiceless. Tẹ́lá tẹ̀lé ọgbọ́n fídíò. Ìtọ́lá ẹ̀ mo ṣe sọ fún Oríyọmí ó make statement ẹ̀ ọ̀pù ni. Nínú nínú fídíò yẹn ṣe Oríyọmí sọ pé ẹ̀wọ̀n ní kí mi wá dá sọ̀rọ̀ Mohbad. Èmi tó ti wọ́n fẹ́ jẹ páńpẹ́ fún mi. Ó sọ statement ẹ̀ ṣẹ́ gbọ́ṣá. Oríyọmí saw ó wọ́n fẹ́ wọ́n èmi wọ́n fẹ́ jẹ páńpẹ́ fún mi ẹ bá wa bèrè lọ́wọ́ Oríyọmí àwọn wo ló jẹ páńpẹ́ fún àwọn wo ló set trap for Oríyọmí mo sọ fún yín jọ yẹn rò bí mò ń parọ́ àbí kò yé yín ń ṣe taráàlú ẹni tó bá ti ń support ara ìlú àbí kò yé yín ẹni tó bá ti ń support ara ìlú. mo ni fe wọn gan gbogbo yín máa mọ̀ pé mo like Oriyomi we don't talk but I like him Oriyomi ẹ bá wa gbẹnu sí Mike kẹ́ wá ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa ẹ sọ ẹnu yín mọ́ Mike gbẹnu sí Mike Oriyomi kẹ́ wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún <laughs> Oriyomi sọ oni ní wọ́n fẹ́ kí kó sí páńpẹ́ páńpẹ́ I don't want all of you to relent. We will get that justice. To everybody that went to Abuja to protest, God bless you. Ọlọ́run á ṣe Um, if the protest is still going to go on in London, it's going to be Nigeria House. Yes. Nigeria house not even máa ṣe I will be there ṣé ń gbọ́ mi wọ́n arrest èèyàn kan ta náà arrest ta ni arrest ta wọ́n arrest Me, ìmọ̀ ìtọ́ arrest ta ni no náà wà Nàìjíríà ni. ẹ bá confirm please. Oh, why not you arrest ẹni tó lead ẹni Abuja protest. So what you arrest ẹni tó lead Abuja protest. The protest was was the protest was peaceful. The protest was peaceful ẹ jọ̀ọ́ who is behind Mohbad's death Tano wà lẹ́yìn ikú Mohbad tí ò gbójú síta bàbá wa Tinubu ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí the protest táwọn èèyàn protest in Abuja it was a peaceful one for crying out loud the protest that was made in Abuja was a peaceful protest ẹ jọ àwọn wo ló wà lẹ́yìn ikú Mohbad yìí Wunmi said it and I quote ẹjọ́ gbogbo yín tẹ̀ ń wò mí ẹjọ́ ẹ bá wa pè Tinubu ẹ bá wa pè ẹ bá wa pè bọ̀bọ̀ Lagos state government yẹn what is really. happening in Nigeria I think democracy is government of the people by the people and for the people what is happening They tẹsán democracy di dictatorship that was a peaceful protest for crying out loud. Who arrested Mami Yinka? This is getting serious. Lẹ́yìn ikú Mohbad gangan, Wùmí ti sọ, said, and I quote, Only I know àwọn èèyàn ló wà lay in Mohbad, ó lóun mọ àwọn tó pa Mohbad, ó lóun ò ní sọ, was a peaceful protest. The protest was a peaceful protest. they will call anybody. They up protesting. Money no, no, no insulted anyone. They never dragged anyone. More protesting, protest yẹn délẹ̀ ni.